Ọ̀ṣọ́nà TV. ìmọ́lẹ̀ gbogbo ọmọ ànàgó. kó má má jẹ́ ó ṣe o kó má má jẹ́ ó yẹ ẹ́. ẹ̀dùbọ̀ náà. ayẹyẹ ọdún àṣà àti ìṣẹ̀ṣe ìṣẹ̀ǹbáyé káàrọ̀ òjíire ilẹ̀ adúláwọ̀ ti wáyé tó jẹ́ ẹ̀là karùn irú ẹ̀ lábẹ́ àkóso olóyè aláyélúwà ọba kábíyèsí àṣàmúyíwá adéníyì abdulrasaq tí gbogbo èèyàn mọ̀ sí ọba àṣà àti ìṣẹ̀ṣe yorùbá ànàgó lórílẹ̀‐èdè bẹ̀nẹ̀ àtilẹ̀ adúláwọ̀ ẹlẹ́ẹ̀karùn-ún irú ẹ̀ tí wọ́n gbé kalẹ̀ níbi tí gbogbo èèyàn tó mú àṣà àti ìṣẹ̀ṣe lọ́wọ́ tí wọ́n sì rántí àwọn nǹkan abínibí wa ti lórí ọ̀fẹ́ láti kópa èyí tó bẹ̀rẹ̀ láti ogúnjọ́ oṣù keje wá parí sí ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù keje ọdún ẹgbàá ó mọ́kàndínlógún lórílẹ̀‐èdè bẹ̀nẹ̀ lábẹ́ àṣẹ ìjọba ìbílẹ̀ ti ìlú sẹ̀mẹ̀pọ́jì ìyẹn ní arrondissement ti jẹ̀rẹ̀gbé onírúurú ayẹyẹ ló ti kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ogúnjọ́ ti ṣe ọjọ́ sátidé níbi tí a ti ṣe ìpàtẹ èyí tó wáyé ní gbàgede ìta gbangba mẹ́ta Place Bayol láti ìlú àjàṣẹ́ ni wọ́n ti ṣíde fún ìpàtẹ ọjà yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti gba oyè kó tó di ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù keje ọdún ẹgbàá olómọkàndínlógún tí gbogbo nǹkan wá búrẹ́kẹ́ ní gbàgede ìta gbangba orí pápá ìgbàbọ́ọ̀lù tó wà ní jẹ̀rẹ̀gbé lọ́nà ràdíò wẹ̀kẹ́ àwọn ládéládé àti àwọn lóyèlóyè ló kópa níbi ààyè náà bíi kábíyèsí ọba hes akànnímúlérò onísàlẹ̀ ti ìlú ìsàlẹ̀ kábíyèsí ọba wélédè kejì ọlọ́họ̀rí ti ìlú ọ̀họ̀rí ìjẹ àtàwọn ọba bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó ìdórí ọba ìhúnmẹ̀ ọba ìlú ìtakọ̀ lákòókò ìgbà tó ń gbàlejò ọba kábíyèsí àṣàmúyíwá adẹ́niyí abdulrasaq ṣe lálàyé nípa bí ó ṣe yẹ kí a túbọ̀ mú àwọn nǹkan ìṣẹ̀báyé wa síwájú àti síwájú sí i àwọn oníjó kòńṣẹ́rẹ́ oníjó àjàgbòde àtàwọn oníjó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló kópa níbi ààyè náà ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba ló fi gbólóhùn kan àbí èkejì ṣíde níbi tí wọ́n ti tún ṣe lálàyé síwájú bí ó ṣe yẹ ká mú ohun tó jẹ mọ́rọ̀ àṣà àti ìṣẹ̀ṣe ní ọ̀kúnkúndùn kí a má bàa jẹ́ kó mẹ́hẹ̀. bí ó ti ń tẹ̀síwájú ọba àṣà gbọ́rọ̀ sọ láti ṣe àlàyé nípa èròǹgbà wọn fọjọ́ iwájú èyí táwọn ń ṣe ẹlẹ́ẹ̀karùn-ún irú ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí lára àwọn tí wọ́n tún gbàmì ẹ̀yẹ gboyè níjọ́ náà òun náà ni àwọn tó láti orílẹ̀-èdè nàìjíríà bíi ààrẹ Lagos State Báṣọ̀run Àgbáyé ààrẹ Ogun State olórí olúwawo Lagos State ọ̀tún olórí olúwawo ti Lagos State olúwo Olúsùnbàrè ààrẹ ọba Ògbóni Ogun State ọba àṣà àtànmọ́lẹ̀ sóòkùn àgbáyé pẹ̀lú àwọn lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan tá a lè kà tán ló kópa níbi ààyè náà ìròyìn yóò sì ṣe é jábọ̀ tán torí pé ohun tó ṣẹlẹ̀ níjọ́ náà ó láàmì làákà èròǹgbà ọba àṣà aláyélúwà ọba kábíyèsí àṣàmúyíwá adéníyì abdulrasaq ni pé kí àṣà kó má bàa parun àti pẹ̀lú káwọn túbọ̀ tẹ̀síwájú lórí fífi inú ṣọ̀kan kí ohun tó jẹ́ ohun abínibí wa kó má di ní táwọn òyìnbó yóò fi àwúrú ju gbà lọ́wọ́ wa tí wọ́n sì máa lò ó Kásùmù Ìṣọ̀lá ló ti ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ Ọ̀sọ́lọ́ TV nígbàtí Yusuf Àkànwó ó ṣe àkójọpọ̀ àwọn àwòrán yìí sórí fọ́nrán ẹ ṣé púpọ̀. ọ̀pọ̀ àdúrà ni ó. inú mi dùn pé mo pè yín lórúkọ àwọn ẹrúmọlẹ̀ ẹ sì dá mi lóhùn Elédùmarè á náà lóhùn o. Ọ̀sánlọ̀ TV ìmọ́lẹ̀ gbogbo ọmọ ànàgó.